Tu connais la musique et tu sais compter. Dans ce monde, les disques vinyles sont fabriqués comme des crèmes. Qui, creuse Toi, tu creuses. Qu'est-ce que tu mets comme disque Toi, tu creuses. Alors, change de disque. Qu'est-ce que tu mets comme disque Eh ben alors, creuse Il faut autre chose. Alors, trouvez-moi une musique légère, spirituelle, subtile, dosée. Enfin, ce coup-là, on aura pour à creuser, c'est déjà ça. Nubiphone, j'en suis folle. Salut à toutes et à tous, c'est Armand Préso et Guy Salut tout le monde on est ravi de vous retrouver pour cette euh, nouvelle édition de Diggers of the Lost Ark, notre émission mensuelle Nubiphone euh, sur euh, Rins. au menu pour ce mois d'avril, moi je vous ai préparé une heure de sélection Moyen-Orient et Maghreb, mais attention que des trucs qui bougent. Et moi, ça sera une 100% Deep High Life du Ghana. 100% Deep High Life, qu'est-ce que t'entends par là Vous allez voir ça. Ok, ça roule, sans plus tarder, on y va, à tout de suite, ciao حنيني صحي لك حنيني بترجع تصد أسيبك تسيبني أفوتك تجيبني أسيبك تسيبني أفوتك تجيبني عشان عارف إني حاجبك وعاجبني تعبك وتعبني تنكرش انك وما تنكرش اني دايما طول حياتنا دايما طول حياتنا محتاجين لبعض تحاسبنيش اللي نسيتك ما تحاسبني ياسرني سيادك ياسر خليني نعيش ما تحاسبنيش اللي نسيتك ما تحاسبني ياسرني سيادك ياسر خليني نعيش حب اللي زرعته غناية يا طريقك ونقشت حكاك وانت قابلتها بسوايا خليني نعيش حب اللي زرعته غناية يا طريقك ونقشت حكاك وانت قابلتها تحاسبنيش اللي نسيتك ما تحاسبنيش ياسرني سياتك ياسر خليني نعيش ما تحاسبنيش اللي نسيتك ما تحاسبنيش ياسرني سياتك ياسر خليني نعيش خليني نفرح بيالي ونجدد فرحي واحلامي خليني نشبح قدامي خليني نعيش خليني نفرح بيالي ونجدد فرحي واحلامي خليني نشبح قدامي خليني نعيش بيدك ما تحاسبني كاسرني صيادك ياسر خليني نعيش ما تحاسبنيش اللي نسيتك ما تحاسبنيش كاسرني صيادك ياسر خليني نعيش الحب اللي يصير بحنية مش ممكن يكبر بالسيف يكفيني صيادك فيا خليني نعيش الحب اللي يصير بحنية مش ممكن يكبر بالسيف ويكفيني صيادك فيا خليني نعيش تحاسبنيش اللي نسيتك ما تحاسبنيش ياسرني سياتك ياسر خليني نعيش ما تحاسبنيش اللي نسيتك ما تحاسبنيش ياسرني سياتك ياسر خليني نعيش حب اللي يصير بحنية مش ممكن يكبر بالسيء يكفيني سياتك فيا خليني نعيش الحب اللي يصير بحنية مش ممكن يكبر بالسيء ويكفيني سياتك فيا بلطك اللي بيتكبر على الحب على راسه راح يوقع شك اللي بيتكبر على الحب على راسه راح يوقع شك تيكي تيكي تك وتيكي تيكي تك تيكي تيكي تك ترمبلتك محبوبك مهما يرعاك وتصعب ايامه معك جلدك ساعة ما بيرعاك غير بضفرك ما بينحك محبوبك مهما يرعاك تصعب ايامه معك جلدك ساعة ما بيرعاك غير بظفرك ما بينحك عندك شك تيكي تيكي تك تيكي تيكي تك تيكي تيكي تك كترم بلتك اللي بيتكبر على الحب على راسه راح يوقع شك تيكي تيكي تك تيكي تيكي تك ما بيعرف يسند بيك بينيشن ما بيسيب الديك البارود الاوتوماتيك مش مثل البارود ده الما بيعرف يسند بيك بينيشن ما بيسيب الديك البارود الاوتوماتيك مش مثل البارود ده عندك شك تيكي تيكي تك تيكي تيكي تك تيكي تيكي تك ترمبلتك تيكي تيكي تك تيكي تيكي تك تيكي تيكي تك ترمبلتك اللي بيت راسو راح يوقع شك تيكي تيكي تك تيكي تيكي تك تيكي تيكي تك ترنبل تك تيكي تيكي تك جميل في سماء أكبر غرام وحبي ناكرت ناكرت بغيري مالا وبدونه شربت شربت كأس الألم الألم والغلط ناديم يا حبيبي ناديم مطر الصباح أخرجني من جديد لأسلم على شوارع المدينه وحفنة rimane. mia master way. Solid Sabi. Kakra meja, afedi ya mafreni jiso, zonti ni akwa posha osa. ni amego ọmọdé kakra mẹja ọfẹ jẹ mamrẹ ni disco sẹwọn ti mi àbá sotua ɛtwiri e bɛrima dɛ mu nti mpanyin e bɛka yɛ si ɔbɛɛdifɔ etumi pata mi kunu yi so ɔbɛɛ ne kunu osi ɛgya e mi hwɛ wo a afɛɛdi wa maa furu mi ee mi ntumi biem ntoma Se mo ani sɛ sɛ o ntumi agye mu o ɛnyɛ ni o bɛ o bɛ ka ni abɛ wo awadeɛ kakra bɛ o bɛ deɛ ma brɛ ne di Some people they they make like say they love you. Instead of them to tell you, oh, I say they don't love you, they go begin to do corner corner love and wayo. You know good oh, my people. I don't tell you my own with that. Hey, it's bia bobia ɔmo ka ɔmo asɛm nso bɛrima bi adaadaa hɔ ɛnɛ mɛma ka nokorɛ amama kae ɔbaa bi ɔtɔn sɛ fuo kofodua afigya ase ɛyɛ ɔbaa tewia ɔsɛ ɛnɛ wasuro bɛrima ɛnam nokorɛ ɔmo nkɛnkɛ wontumi ano agye mu ɛfe e asantoa my brother. meda wase ne afutu a de maa me kwa me anim meda wase sɛ wontimi agye mu ɛnyɛ ne ɔnwa wo beda ne abɛwu ɔwareɛ kakra mɛgya wo bɛdeɛ mabrɛ gyegye so sɛ wontimi abafo nhyɛ a wosi ɛnɛ ɛda bɔne waso nyime no mate abrɛ sɛ wontimi agye mu wate ɛnyɛ ne ɔnwa wo beda ne abɛwu ɔwareɛ kakra mɛgya wo ma prenye disko Don't me aba musha usia ne da boni Masunte masakre Riasi mwa ewe, riasi mwa ewe Wabe muka mafedi e, nesu e kachre mi So kachre mi watu Se unti mi wanya ubidani abebu Awali kakra mejao, bedi e

sonho mesmo mate mabre. Ai, ai, ai. Mas sonho mesmo mate mabre. Me se mate mabre. Mas sonho mesmo mate mabre. Não se me agrebo até. Mas sonho mesmo mate mabre. Não se me agrebo até. Mas sonho mesmo mate mabre. Ai, ai, ai, comi. Mas sonho mesmo mate mabre. Ai, ai, ai, comi. Mas sonho mesmo mate mabre. Me se mate mabre. Mas sonho mesmo mate mabre. Enfin, quoi, je oublie até. Mas sonho mesmo mate mabre. Não se me agrebo. Jana mas minha prefana no aceno. Masuimeno, mas minha prefana no aceno. Já nasceu de manhã um nenê, nenê. Já nasceu de manhã um nenê. Eu não te ué, já nasceu de manhã. Já nasceu de manhã um nenê, nenê. Já nasceu de manhã um nenê. juani somi hane hane Vijana juani somi hane Ati ana donko vijana juani dame mu edi oti wa edi dame mu ni. ẹ̀sùnà mú ọyẹ fún. ẹ̀sọ́ pẹ̀kọ́ anú lè di ẹ̀ má dame mu edi oti ni. ekotwa ntuni mi kọ soso mi ka ho bi o yẹ kọ so a mi ma bo tiri tiwa

Uya mana kana sama Bobika Your brain yeah Your brain Your brain yeah Your brain yeah Your brain yeah Abukya yeah Wabda memwe diyo chiwa Wada prebunye Esra moya funa Esra preko Anu ne diye Nye madame mwe diyo chiwa Mida bemwe tɔbla hɔ wo ba na to kɔ dɛmɛtɛ mo bia wu ne sɛ ɛni yɛ mo ne tu suo a ah, diobre nie eh, diobre nie diobre nie eh, diobre nie eh, diobre nie abubio yɛ wabla mɛ mo ebie ti wɛ wo dɛ bia mu nie ɛsoro mo yɛ funu ɛsɛ bile ko ano ne die yɛ wabla mɛ mo ebie ti wɛ wo dɛ bia mu nie wo dɛ bia mu. mama, mama. akyi no hɔ da bia wɔ si no no a ɛna deɛ me nsa aka no wɔ korɔmpo ɛ gye ho mmeɛrɛ akoa no a ɛna deɛ ma wo no hɔ akoa no a ɛna deɛ ma kyi no hɔ da bia wɔ si no no a ɛna deɛ me nsa aka no wɔ korɔmpo ɛ mɔtoo nnɛ ɔkorɔmfoɔ bia woyɛ ho ɔkorɔmfoɔ bia yɛ wo de ni ɔkorɔmfoɔ bia tirim wɔ su onipa korɔmfoɔ wɔse me die miina nko a wɔboa wɔntee dɔ da bia wɔse no ɔno a ɛnɛ deɛ onyame adom nti akoa no makye no da bia wɔse no ɔno a And I damn it, I can watch you. Go me around. Aquanua, and I damn I want to. Aquanua, and I damn Machinua. Every hour, see one, and I damn it, I can watch you. Go me chilwa na bia wasinwa misaka nwa krofwe de misaka nwa krofwe de misaka nwa krofwe de misaka nwa krofwe de misaka nwa krofwe misaka nwa bɛɛbɛ ne wɔ bie atetee mmɔfre ɛnam owuo nti onipa sɛ maame apanasɛ o yɛno dɔ yɛ ho a ɛnam owuo nti onipa sɛ maame apanasɛ adeɛ o yɛnko kwame mi mi wu a yɛ abɛsumi ɛnim sɛ me no akantema atoɔ sɛ yɛ mu bi deɛ obɛdi ka awua no ɛsɛ sɛ ne yɔnkokɔ na ayie ɛma amansɛ wo sɛ ɔdɔ no ade nsɛm a wonim so asɛ nsoso wodeɛ o na santefoɔ a bɛboa bi sɛ obirewerɛ neade a yɛboa a ɛyɛ saa abaa owuo de bɔɔ takyi no ɔde bɛbɔ paa deɛ bi yɛno dɔ yɛ owó ntí yá ló ní pàṣẹ àkànná sọ. ayẹni dọ́yẹ̀wò yẹni dọ́yẹ̀wò ẹ̀ náà owó ntí onípàṣẹ rẹ̀ máa mi àkànná sọ ni. antie anase mi nua papa onyanko ne adeda no ampa so a yɛde kente gu no so a waka ne nsa gu ne bue wohu no saa no ɛkaa wo deɛ

kwato no saa nso na etu dwa agyaadwoe mmerɛ efunu dawa a yɛmfa nkɔsamanfo mu no wunu esu abusuafo su no esu a yɛsu no ne

When you pants are Thank you. lẹ́yìn lọ́lẹ̀ tó jẹ́jí. Wapam dẹ́dẹ̀ bàtmà jẹ́jí wò. Yẹ́mẹ̀yẹ́ wapam dẹ́dẹ̀. yẹ kí yọ ọ̀lẹ́pàlẹ́ jẹ ní. wàpọ̀m dẹ́dẹ́ mẹ́tẹ́mẹ́jẹ jí wò. wàpọ̀m dẹ́dẹ́ mẹ́tẹ́mẹ́jẹ jí wò àpọ̀lẹ́ ilé alẹ́ tún jẹ́ jí. wàpọ̀m dẹ́dẹ́ mẹ́tẹ́mẹ́jẹ jí wò. yẹ́n máa bila yẹn. wàpọ̀m mẹ́tẹ́mẹ́jẹ jí wò. Then some we are not crying. boy i don't see something way past me make you no take a make you I beg. see me oh, my wife travel today today go village so i make you turn go carry one woman soup e no reach thirty minutes Where this girl come i see my wife dey come <laughs> i say today not today immediately my wife see fight. I say this one pass me. I know people. So I run, go hide. When I return, my property don't scatter finish. My television, 3G, zero, fan, video, no one remain. My wife too don't pack. ọgbọ́n tí bàjẹ́ o amúbọ́mọ́ o. arrivons à la fin de notre émission. Nous espérons que vous avez apprécié. Un grand merci à Rins. Sur les réseaux sociaux Nubiphone, Gizozike, Armand de Rendez-vous dans un mois.